pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú láàárọ̀ tèmi nínú síra mọ̀sáàmù àkọ́dá eléyìí tí àwọn pòfẹ́sọ̀ kọ́ọ̀lì kàmí kọ́ níbi wọn ti sàlàyé fún wa nípa àwọn ìgbẹ́ ìwà àti àwọn ipa tí àwọn ìwà fún yìí. eléyìí ti àwọn ọmọ ẹ̀ òun ní káàkó ní alùpùpù wàlùpàpàrà gbogbo àwọn ìmúkùmù ìfàkùfà eléyìí ipa tó náà kó láwùjọ kí ló ń jẹ́ ìmúkùmù kí ló ń jẹ́ ìfàkùfà àti sọ̀rọ̀ lórí eléyìí sẹ́yìn. àwọn tó máa ń fà á sẹ́yìn máa bí mùmùkùmù tí máa bí bàbàkùbà. agbánilé ìlàwà tá a ti sọ bí méjì fún wa bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nínú gbogbo alákọ̀ọ́kọ́ tí wọ́n ti kọjá kó yé wa bẹ́ẹ̀ ní ṣe nínú tí máa ń fà á jù náà ní ìtẹ̀lé fẹ́ẹ́nu àti kéèyàn kóhun nídìí aago ojú ẹsẹ̀ ẹ̀rí kóhun nídìí ká tó ní aago ojú ẹsẹ̀ ní kíákíá ìfẹ́ adùnjú ẹsẹ̀ ìyẹn ni níyàn gbádùn sísìnsìn yìí náà ẹlẹ́ẹ̀kẹta òun ni lílẹ̀ ìrònú àwọn èèyàn lórí àwọn ìnira tí ń bẹ lábẹ́ ìmukúmu àti ìfàkùfà àìní òye fún àwọn èèyàn nípa aburú ti bẹ ní ìmúkúmu àti aburú ti bẹ níbi ìfàkúfà yálà aburú eléyìí tó kó bá ara ní àbí eléyìí tí ó ń dálẹ̀ láwùjọ wa náà wà. àìnírò ti bẹ̀rẹ̀ lórí àwọn aburú wọ̀nyí a máa jẹ́ kéèyàn máa ti kéne a máa kéèyàn máa mú kúmu àti máa jẹ́ kó fọwọ́ wọn wà. ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí àwọn àbá àtọ́ka sí lórí agbárin yìí wọ́n ní òun náà ní àwọn ọ̀lẹ́yìn ìṣẹ̀tọ́ ìròyìn ìròyìn náà lọ́wọ́ sí. البصيرة القاطعة بتصوري بأن هذه المنكرات تصب الناحية الجنسية فيبحث عنها من يعاني من ذلك wọ́n ní òun náà ní ìrònú yàn ìwòye yàn eléyìí tó ti jẹ́ pé ìrònú ìwòye yẹn ó jẹ́ ìgbàgbọ́jẹ́ àkùdé ìrònú yẹn ó rọ́ kìí ṣe ìrònú tó yẹ kéèyàn ó wò pé ìmúkúmu àlàáfíà kí ló ń dìbò dàgbà. sọ̀rọ̀ ẹni wọ́n ti di o ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wọ́n ta ọdún náà lò ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wọ́n ta ọdún tuntun rẹ̀ wọ́n náà lọ ká òun wá ronú pé báwo làwọn ti fẹ́ tètè akọni lọ́dọ̀ ìyàwó àwọn ẹ wà á ti wá ọ̀sán yìí náà ṣètọ́ni náà ṣètọ́ni náà ìgbàgbọ́ wọn lọ́wọ́ ìgbàgbọ́ náà ló ti gbà ẹ̀wọ̀n náà ti máa gbẹ̀yìn o ẹ wà á rí i pé irú wọn náà ó tọ́ sí àwọn òkèèrè báyìí oyún náà ló ti. àbíkó wo tó wà ìsìnkọ́nà ọ̀sẹ̀ àgbẹ̀yà kájúwérí ọ̀nà ọ̀dọ́kọ̀ lórí ẹ̀tọ́kọ̀ tó ti sọ yìí. tó bá ti sè náà yẹ lórí kíni lórí tó jẹ́ ìtàn ọmọkùnrin lẹ́dọ́kọ̀ tó sọ. ètò iṣẹ́ ẹ̀rí ẹ̀tọ́ wá ti ṣe gẹ́gẹ́ yẹn tó dúró nìyẹn nípa tó ṣe máa ń sọ ìgbọ́ ọmọkùnrin olùwọ̀lọ́wádìí ìsìnkọ́nà ọ̀sẹ̀ wá ti ṣe náà lọ sára ẹni mọ̀ ń sọ yìí ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ń sọ̀wọ̀ ibi ìlú wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìdàlá tó ti wà lẹ́kọ̀ọ́. Fatimawa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí lọ́wọ́ ẹ̀. Mo ní fóòlù àwọn ọmọ yẹn gbà ó ní zá ẹ̀rọ ìjà àwọn èèyàn ó ní àyẹ̀sẹ̀ ó ti rí yẹn sísẹ́mù ara yá àtẹ̀síra. Ó ní sísẹ́mù ara wa ó yá àtẹ̀síra. Àtẹ̀ ó ní kàkàkà tó bẹ tó ti ní pé bí sísẹ́mù ìyàtọ̀ sára yẹn ó máa ń ní àwọn bí ara rẹ̀ ṣe ti ṣe wàhálà máa bí. wàhálà tẹ́lẹ̀ a bá ṣe tẹ́lẹ̀ a bá ṣe orí má fi yẹ̀ pọ̀ lára. bákan náà ìgbà tó fẹ́ tó wọ́n yà wò lọ ní wàhálà wọn ṣe níjọ́ yẹn. báwo ló fẹ́ fẹ́ tó? níbi àtúntúmọ̀ ìyàwó wọn tó wá ló ń pè yẹn ní wọn àkàtúrà ìgbé ẹ ojú kíní kan lọ ní ara òsì rárá kíní kò sí rárá ọ̀pọ̀lọpọ̀ wà tó ti ànúlòkulò ànúlòkulò tó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀ wọ̀nyí ó máa ti ń sá ìfẹ́ lọ́jọ́ wájú ọ̀pọ̀lọpọ̀ nígbà. mo rò pé àwọn àlàyé yẹn eléyìí ti kọjá táwọn ẹgbẹ́ àti ìṣe táwọn lọ ìdí wọn sọ ìṣe wọn ti wájú ẹ̀rọ ọwọ́ àdúgbò bá àbá wọn wá jẹ nígbà tá a jọ wọn tó ń gbà wá jù rẹ. ìròyìn yẹn nínú gbígbẹ́ lórí láti lè máa mu ọtí ìmọ̀kúmọ̀ ìfàkùfà òun lélẹ́yìn má lórí tí ò bá lọ́wọ́. bákan náà nínú tí wọ́n ọ̀rọ̀ ìfàkùfà tí mo ní ìgbàláàyè nílùú àbí lórílẹ̀-èdè táwọn bí náà bí wá di ẹlẹ́ ẹ̀rí eléyìí fún mi wọ́n ti papọ̀ mọ́ á tàbá láwọn ti jẹ́ owó ìwà báyìí fún ọ̀rọ̀ wọ́n sì lọ́ọ́ fi tó tẹ bá dé táwọn àti gbogbo àti táwọn ní báwọn tí wọ́n yọ kókó ká àwọn tí wọ́n ta owó tó kó mọ́tò kókó ká wọ́n yọ ká lẹ́nu àwọn ọ̀sán àgbọ̀dọ̀ kò sí àjọ àbájáde àwíkẹ́sì ẹ̀fẹ́ bá ti pọ́tà ní ẹ̀mọ̀ àtọ́gbọ̀n lọ́wọ́ káà wọ́n yà pé ká àlùkò ló fi mú mi ní pé ìjọba àti ẹ̀ka láyé wọn kò tẹ̀ ṣe kí ló bá yà lọ́wọ́ tó ń ta ẹ̀fẹ́ ìjọba ti ń ta àwọn tó táwọn bẹ́ẹ̀ ń kó táwọn ti lọ lè káàpọ̀ ẹ̀ ń ta gbọ́dọ̀. wo inú tùrùkú náà bá wọ́n nílẹ̀ àwọn olóòlù rẹ̀ fẹ́ fẹ́ ọkọjá kẹ́ni ọjà ilé táwọn sọ yẹ nínú gbà irú òun bẹ́ẹ̀ irú ìṣe bẹ́ẹ̀ àwọn àbúrò iná náà dùn náà tó ń kékeré níbi àwọn akẹ́kọ̀ọ́ yẹn ọmọ mú wá làwọn fi wọ́ bẹ́ẹ̀ pé ní bàbá kó àwọn ọjà wọlé àwọn ọmọ jáde pílẹ́tì bàbá ìgbà tí sẹ́ẹ̀sì mọ̀ pé kọ́lọ́mù sànù wa ni ọ̀kan àwọn olóyè orílẹ̀-èdè yìí ti kọjá lọ mọ̀ pé gbà tó fẹ́ fowó lówó epo kí ló ń gbà náà sẹ́wárẹ́tì ó ní kan غيرها ìmọ̀ àwọn ọmọ wọn wà lọ wà wọn wà lọ wà lẹ́yìn tó burú. ìjà wo ló sọ bẹ́ẹ̀ bá lọ àwọn sáìtì ẹ̀yìn bí àwọn tí wọ́n lè pẹ̀ tí ń gbà kéré kọ́tà òkú tó wúlò mi àti ìbọn ọ̀gá wá ní alẹ́ tó wá lọ́wọ́ tó lọ́wọ́ lọ́wọ́ mo wá rí dẹ́kì ìkàtà àdúgbò ti lọ́wọ́ àwọn ọ̀gá rẹ̀ mo wá rí tó obìnrin kan tí wọ́n bá kó kankéré tiẹ̀ báyìí wọ́n mọ̀ yóò gbàdúrà báyìí bí bíbá ẹ mú ẹ méjì ẹ mẹ́ta lóko fẹ́ẹ́ fún papọ̀ wọ́n mọ̀ yóò gbàdúrà ó ti tó ẹ mẹ́ ó ti ah, àá bá ẹ wá rẹ̀ ẹ jẹ́ ká bọ̀ yẹn ẹ jẹ́ ká bọ̀ yẹn wọ́n wà mọ̀ yóò àta òkúta rẹ̀ náà gbàgbọ́ báyìí lórí ẹ̀sìn fún ọ̀rí báyìí tí wọ́n ti kàwá yìí lórí ọkùnrin ká ká kàwá yìí lọ́wọ́ lọ́wọ́ gbàgbọ́ wáyá ìwọ́n kò fẹ́ẹ́ mo wá rárá fún ọ mo kó dáadáa tó bá lọ kọ́ọ̀bọ̀ rẹ tó bá lọ bí ẹ̀mẹ́ ẹ̀mí àbẹ́bẹ̀ta yóò rárá lọ́sẹ̀ tẹ̀síta ó ní kíni kàtí mẹ́rin mo fi yọ mi. abẹ́rẹ́ kíni yẹn fẹ́ mo yọ ara mo kọ́ báyìí tó bá tẹ́lá ìgbà tá a tọ́ tẹ́lá ìgbà tó ojú ló ń lé àbájọ rẹ àtọ́wájú ọba nínú ọ̀dẹ̀ balẹ̀ ọ̀dà arú wà lọ́wọ́ àti ẹni tó lò ó kódà mo gbọ́ wípé nínú àwọn.

wọ́n ní eléyìí ni àwọn tá a lè kà ní àléébù àwọn aburú tí bẹ níbi ìtàn sípà tí bẹ níbi ìtàn múmọ́. àtúntò ní ìṣe kúkà kúkà náà wọ́n ní kíni o wọ́n ní wọ́n pa ní rèwerèwe àbí kúkà kó ìdáná ìdáná yẹn wọ́n ní wọ́n pa ní rèwerèwe yẹn pé pẹ́sẹ̀ mi kò wọn á ní rí aburú níbi wípé wọn á rí ọ̀pọ̀ lómi àwọn ti mẹ́ta mẹ́rin wọn á rí ọ̀pọ̀ lómi nígbà tí wọn wọn padà dé tí wọn ti yẹn náà ló padà dé lórí ẹ̀dá padà lówó pátá àwọn mẹ́rin ní ẹgbẹ́ ìtàn náà lọ tá a náà lọ lówó wọn tó àlọ àlọ àlọ tẹ́lá ti ta wọn pẹ̀lú gbogbo àwọn ọ̀pọ̀ yẹn náà ọ̀pọ̀ tá a pè é lẹ́nu náà ọ̀pọ̀ tá a pè é lẹ́nu ọ̀pọ̀ àwọn kan mẹ́fẹ̀ẹ̀fà yìí náà ẹ wá tó mẹ́rin ní ọkọ̀ àti bẹ̀. Islam ó. eléyìí ọlọ́ni ìwà àgbàlagbà bẹ́ẹ̀ náà kó ló ti kẹ́lẹ́ kí ìwà àgbàlagbà yẹn náà kí òun náà kó máa wọ́ọ̀yà nípò àgbàlagbà abẹ́ẹ̀ àgbàlagbà yẹn náà máa yọ máa wọ́ọ̀yà dípò kíni dípò àgbàlagbà látara kẹ́ni látara pé làákàyè náà lọ́ọ́ ti gbé nǹkan kọ́ wa lọ́rùn ẹ wá wò ẹ wá burúkú wá látara kẹ́ni látara làákàyè téèyàn fún títí ọ̀rọ̀ fún ara rẹ̀ jáde ẹ wá fún tẹ̀lẹ̀ sí làákàyè látara péyàn fún òkú mu ẹ wá fún tẹ̀lẹ̀ sí làákàyè látara péyàn fún àkùbà tí wọ́n náà sọ wáyé pé ẹni tó wà lóko ẹ̀ka fún yọ wà lóko ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ fún wọn ni wọ́n tó ń sinmi làákàyè kúrò rẹ̀ ẹni tí nǹkan ti rẹ̀ lórí fún wọn fẹ́ mi lè ronú nípa àgbà tó ń tẹ̀lé. Tẹ̀lé náà tó ń tẹ̀lé ìgbà òun ti ọ́. Ọlọ́run ẹ̀kọ́ òun náà ló ń tẹ̀lé ọ́. Wàhálà kọ̀ọ̀kọ̀ òun. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ẹ̀kọ́ ọbẹ̀ ká ara rẹ̀ yẹn gẹ́. Àwọn kọ̀ọ̀tún lè fẹ́ náà lọ́wọ́ bẹ́ẹ̀ lára rẹ̀. Bàbá òun ló kọ̀ọ̀tún ara rẹ̀ tó òun lọ́wọ́ bẹ́ẹ̀. Ntí ń jápẹ́ yẹn ló ń yẹ. Àwọn ẹ̀yà àbúkọ tẹ̀lẹ̀ sí. Wọ́n bá àwọn olóyún ti ẹ̀ sílẹ̀. Wọ́n bá àwọn olóyún ilé ìwòkọ́ ilé ìwòkọ́ ó tún fẹ́ lọ́wọ́ náà nìyẹn. ẹlẹ́ẹ̀kẹ́rin òun ni àdáwọ̀ ẹ̀wọ̀ ẹ̀wà bú ìṣẹ̀lẹ̀ bá mú látara ọtí látara ìfúnmọ́ látara àbàkùbà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ lásìkò táwọn táwọn ń lọ. ọlọ́run ọlọ́run ti dáàbò bo ẹ̀mí púpọ̀ látara ẹ̀ṣẹ̀ ẹ̀mọ́tẹ́. ẹwọ ọlọ́run ọlọ́run ní ẹni tó bá ti pààyàn tó bá ti mọ ọmọ pààyàn tí wọn lòun náà ànákó ló náà lórí kuran ànákó ló náà ẹni wọn pààyàn àwọn náà abẹ́ni tó ń tẹ́lẹ̀ kúrú báwọn ti mọ pààyàn ó dáàbò wọ ẹ̀mí ẹ̀wá ọ̀gbọ́n àbúrò ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí látara. rẹ̀ pọ̀ kọjá táwọn ilé kà torí kó bá burú ẹ̀yìn a máa ṣẹlẹ̀ akan ẹ̀sìn akan dúkìá akan làákàyè akan ẹ̀mí bílẹ̀ àwọn pẹ̀lú àwọn àárẹ̀ òmìnira rẹ̀ abẹ́lẹ̀ àárẹ̀ òmìnira rẹ̀ tọ́ka ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wàtò láti ìlànà àdáhàtẹ̀ ìlú sẹ́wà yìí wà láàbì ẹ àwọn kan yóò wá ní ìsìn sí ìdààmú wàhálà láwùjọ yóò ní ìsìn sí àìní sípọ̀kànbalẹ̀ láwùjọ. àbá ni wàtọ́wọ́pá yẹ̀wọ̀tẹ́ tó lò ná àlá àbọ̀ sí àwọn àhàmàlà wọ́n ń ṣùgbọ́n níbí àwọn ọ̀rọ̀ àti ọmọ lórí àwọn eléyìí tí ó gbajúmọ̀ nínú àwọn àdéhùn àti nínú àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ sí látara nǹkan mímu àti látara nǹkan púpà. káwọn ẹ lọ sábẹ̀ kábi gbogbo láti sọ. wọ́n ní aláwọ̀ kọ́bẹ̀ ní pé aláàtò láì ṣe lóko nǹkan. yàá nà ní wọ́n tẹ̀lé kámúrí. tẹ́sán fi èrú ìsàkàrà pàtàkùn àkàlà kùrù ní àdáyà nìyẹn. وتكشف أسراره وأسرار غيره وقد كانت جواسيس جواسيس الآلاء تعتمد على القمر في كسب المعلومات الخطيرة wọ́n ká lọ́wọ́ báyìí pé nínú àléébù rẹ̀ ní pé àkọ́kọ́ ṣùgbọ́n ìṣirò lè kálí ẹ̀ríkà a máa ń yí ẹ̀dá ọmọ ènìyàn padà bákan náà tòká ìdí olókòlù a máa di ìwà ọmọ ènìyàn ẹ tòká ìdí olókòlù a máa di ìwà ọmọ ènìyàn padà ẹni ẹwọ ẹni tí ètò ẹni tí èkó yẹn lójú pọtọ wa gba ìṣòro náà yọwọ àti bàbá ẹ lè wọ ọmọ bàbá ẹ lè wọ ẹ bá wọ kọlá bá ẹ kí ló bẹ̀rẹ̀ ẹ tọ́lá ti dábàá ẹ lẹ́yìn ṣẹ́kẹ́lẹ́ ẹ tètè yà fún o ti kú olóhùn ìwà yẹn ti ní padà sí nọ́ọ̀mà àwọn ìwà tẹ́lẹ̀ lára àwọn akókò àdàlà ìgbà yẹn kò tó kó padà tó ń padà ìfakúfà ìmúkúmu wọn ní àdéhùn alákọ̀ọ́kọ́ fún pé yóò di ìwà ọmọ ènìyàn padà lẹ́yìn àná náà wọ́n tẹ̀lé ọmọ yìí wọ́n ti torí pé àmì àkọ́kọ́ tá a kọ́ máa rí nígbà tó ti lákọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ fẹ́ tẹ́sílá nínú ìsàkáràn tí ó wọlé sọ inú vein vein àwọn ìsàn kọ́lẹ̀ máa pè ní vein àwọn ìsàn tí máa ń sọ̀ láì omi ara ẹ̀fẹ̀gì ara lára ìyẹn yẹn nígbà tí ọtí bá ti wọlé sáwọn nǹkan wọ̀nyẹn tó bá kà á mi láwọn bí mà nígbà tí ó bá tún wọlé lọ sára àyàn ìwúrí náà yóò bá tún wọlé sára ẹni tó mú pàtàkì àmàlà òru ẹ̀ eléyìí náà wà pàtí làákàyè rẹ̀ àti àwọn ìwà rẹ̀ kò di ìwà tí ó burú torí pé kí ló fà á ẹ̀ lásìkò yẹn lè àgbẹ̀yà nìyí. làákàyè wọn kúrò lára ẹ̀ àwọn àbáyé lédè lábá wọn ní àlàyé àná wọn ní síndẹ́bẹ̀ wọn ní ètìrọ́ọ̀mù àkílí mọ̀ àkọ́kọ́ yàtàmẹ́jà fìlìpìlì láti àwọn àlùwà ẹ̀ ẹ̀rí kan eléyìí ti lè pé làákàyè tá àwọn ẹbí ń sàdá ẹ̀rí kan lásìkò tó kù yẹn lọ́wọ́ yẹn mọ̀ àkọ́kọ́ yẹn lára ẹ̀ ẹ̀rí sàdá ẹ̀rí kan

àbí wàtá tí wàá gbọ́ ọ̀rọ̀ eléyìí náà wàá pamọ́ nǹkan àwa àfúrí ara rẹ̀ àwa àfúrí ara rẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ àwọn kẹ̀kẹ́ tó ní plan láti bẹ́ẹ̀ ṣe ni àbá àwọn kẹ̀kẹ́ tó kún ṣe lọ́wọ́ táwa ní ọ̀gbẹ̀ tẹ́lẹ̀ ìta ló ti ta ìta ló ti ta. àkọ́kọ́ ti ń pé àwọn tá a lè pè ní tíáyì ẹni àwọn tí wọ́n fi ọwọ́ àti òkọ́ lẹ́nu ẹni kódà látara àwọn tó jẹ́ àwọn ọ̀tá ẹ̀sìn náà pẹ̀lú wọ́n wá máa ń lò kẹ̀ ìta àtẹ́mi lọ́la lápapọ̀ wọ́n á rí bẹ́ẹ̀sì lórí kéde o wọ́n ti bẹ́ẹ̀sì lórí ọmọ ọmọ mú pọ̀ pàpà jùlọ ọtí nígbà tó wọ́n mú náà ìkẹ́sìtì lè máa má bẹ̀rẹ̀ kàfíìrọ̀. ibẹ̀ wọ́n mọ̀ wá rí àwọn ẹ́fídẹ́ǹsì tó ewu látàrí ọ̀tọ̀ fún àbúrò amúlúlú náà gbàgbọ́ abẹ́rẹ́ ní ọdún kan yẹn àwọn kan yẹn wọ́n máa rí kọ́lẹ̀ kalẹ̀ wọ́n ti máa ń yẹn náà èyí tó tó evidence ti báyìí jọ kò ní lọ́yà káàkiri nígbà ó fi sí yóò bá ti bọ̀ ní wọ̀ọ̀kan wa tóun lọ́ba bọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan bá wa ti ṣe ní bọ́ọ̀lù síbẹ̀ ni rẹ̀ ti jáde àbọ̀ ọ̀rẹ́ kọ́ ni lẹ́yìn ni òun náà ni kọ́dà tẹ̀sẹ̀ ní wọ́n tó wà rọrùn lẹ́nu ó ti tó wọ́n ò sí ní fídíò ọtí mọ́ ẹ̀bẹ̀bẹ̀ wọn à ní fídíò ọtí mọ́ wọn fídíò rẹ̀ kúrò ní sọ̀rọ̀ lọ́wọ́ padà abẹ́rẹ́ látara ilé ẹ̀wù ẹ̀wù tó lè jáde fọ́tọ̀ látara ìlú gbogbo ká tí o ṣe yóò sọ àwọn nǹkan mi nàbẹ́ jẹ́ àṣírí yóò sọ gbogbo ẹ̀ àkọ́kọ́ nínú àdé ìfọwọ́ àfún ìmúkúrú ìfàkùfà náà bá a tọ́ka sí òun náà ní kẹ́lẹ́ o òun náà ní pé kí máa yí ìwà èèyàn kí máa yí padà yóò sì ba ìwà èèyàn jẹ́ yóò bá a débi wípé kéèyàn ti kéde o kó máa sọ gbogbo àwọn tó jẹ́ àdúgbò tó pamọ́ lítara rẹ̀ ní àbí tó fi jẹ́ àwọn àtẹ̀wò míì tó lè padà wá ní ìdíkó ní kéde o kọ́lọ̀ jẹ́ ìyàwó abẹ́rẹ́ bàtà lánàá àná ẹ̀ kọ́lọ̀ kọ́ bàtà fún gbogbo wa náà tó ti dàbà ẹni tó tó ní kó délé ní iná alọ́ díẹ̀ díẹ̀ náà ní àdúgbò pẹ̀lú ọ̀dà níbi ẹlẹ́ẹ̀kejì nínú àbúrò ti bẹ́ẹ̀ bí nǹkan mú àti nǹkan nígbà kọ́lọ̀ kó títí àtúntò ọjọ́ náà lọ́wọ́ lọ́wọ́ àtúntò Muhammad wàlá àlè wà pàṣẹ sẹ́lẹ̀ sábàárì ẹni tó ní ìbéèrè kan àbí méjì kárí ti dáhùn rẹ̀ kí a ká ṣáà.